water ledger. bàbá mi mọ bí tí màá ti bẹ̀rẹ̀. nítorí ọlọ́run àbúrò mi kò fi títóbi ọlọ́run bá mi sùn eléyìí ò lè rí bẹ́ẹ̀ kò lè rí bíi ti tẹ́lẹ̀ tí n bá ṣe ń ta ọjà yẹn ni màá máa kó owó ẹ̀ jọ màá padà fún ẹ mi ní jẹ́ kó rí bíi ti tẹ́lẹ̀ ẹ̀ jọ fún ọlọ́run bá bẹ́ẹ̀ àǹtí mi bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà nìyẹn kò ní rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ at the end of the day mo ò ní rí nǹkan kan ṣé bí owó tí mo fẹ́ yá yín owó lówó ni ẹ̀yin àgbà náà lẹ́dẹ̀ máa ń sọ yìí pé àtọwọ́ ẹni àtọwọ́ lówó kọ́lọ́ má fi kọ̀ọ̀kan wọn wá ń bẹ̀ ẹ jọ ń tuyọ̀ lọ mo ní fẹ́ kí owó kó dẹ́jà láàrin mi àti ẹ mọ bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ mọ tó bá jẹ́ pé èmi ni mo lówó mo ò ní mo ò ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo ò ní bá yín sọ ẹ jọ ń tuyọ̀ lọ. Àníkẹ́ ojú mi ti àbọ̀ èpè mi o mọ̀ wípé téèyàn bá ń ṣòwò tí owó yẹn ò tówó àti ojú owó àti èrè lèèyàn máa máa ná kéèyàn tó jẹ kó tó sanwó lè ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ mọ̀ pé òun náà ti gbìyànjú try eléyìí ò ní rí bẹ́ẹ̀ o mọ̀ pé àwọn Yorùbá gan sọ wọn níbi tójú kòkòrò ẹni bá sùn sí lèèyàn ti máa ń ka ibi gan ojú gbà mí ti bọ́ ó lá wípé àwọn ọ̀rẹ́ mi wọ́n sọ wípé mi ò ní choice kí padà lọ bá àbúrò mi ọlọ́run ṣáà kẹ́ ẹ̀ sí wàhálà àǹtí mi ṣe ti gbọ́ tó bá máa fi di àárọ̀ ọ̀la máa send owó yẹn sí àkáǹtì ṣe bá àkáǹtì yẹn náà ni. Ah, má ṣe bẹ́ẹ̀ ṣe bí òun ló fẹ́ ṣe transfer ni ṣe bí òun fún òun zẹ̀lẹ̀ léyìí. tí mi trust mi ni ṣé bí owó yẹn ṣe mú sọ fún pé owó lọ́wọ́ ni ibi tí mo fi sí ó yàtọ̀ mo ní láti transfer from that bank to another bank ṣe ti yẹ yín so very early in the morning màá bá yín ṣe transfer yẹn. àníkẹ́ àdè ọmọ ní yóò mebi. ẹ má ní kẹ́mi rárá ṣó ti yẹ yín sìn ẹ má ní kẹ́mi àníkẹ́ báwo mo débi bẹ́ẹ̀ ṣe ẹ ṣe àníkẹ́ ẹ kò yẹ kó kẹ́ ẹ mọ̀ nǹkan tí mo wá ṣe ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ nǹkan tí mo wá ṣe ẹ má mi má rí gẹ́gẹ́gẹ́gẹ́ bá sọ pé kí n fọwọ́ bẹnu kí ló kọ́ mi pẹ̀lú àwọn aládùúgbò. ṣé wọn wọn mú wọn fún ọ ṣe kí ní kí kọ́kọ́ kọ́ pa náà kí ló dé ṣé torí ti iná fi dá mi ni ó kálukú wá ni nàá ẹ̀yin ló yẹ kẹ́ máa tọ́ mi ẹ̀yin ló yẹ kẹ́ máa fún mi nìkan èmi mo tún fún yín ẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ sọ mí dìda bí mo ṣe dà ẹ fẹ́ sọ mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe rí kí ló dé tí n bá nírú yín méjì láǹtì ṣé ẹ ti sọ mí dájọ́ àrùlẹ̀. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wọlé kẹ́ bá mi ko owó mi mi ò fẹ́ gbọ́ anything o ẹ wọlé kẹ́ bá mi ko owó mi sìn. mo rí gbogbo ọjà tí mo rà ni mo fowó yẹn rajà ni ọjà ò wá ni. kí ló kọ́ mi pẹ̀lú gbogbo aṣọ kí ló kọ́ mi àti mi ṣé ìwọ̀n kó yẹ kí ẹ wá nǹkan ṣe sọ́wọ́ ara yín ṣá dẹ́gbàá mo bi tẹ́gbẹ́ yín ti wùlà ó yẹ kí ẹ wá mi kan lọ kẹ́ ẹ lọ sórí òkè fún forty one days inú ìbẹ̀jù kẹ́ lọ síbẹ̀ kẹ́ lọ jókòó kẹ́ ẹ gbàdúrà sọ kọ́lọ́n kọ́lọ́n da yín gbogbo owó tẹ ń gbà látijọ́ yìí kò sí ètò dá padà kí ló dé ṣé ẹ fẹ́ run mí ni ṣé wọ́n máa ń kọ ọmọ ọmọ kí kọ́kọ́ kọ pa ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ wo ẹ má sunkún kọ̀ọ̀kan lé mi lórí ẹ má sunkún kọ̀ọ̀kan mi tẹ̀ fẹ́ rí ẹ wọ ẹ kí n sọ kọ́kọ́ fún yín. firstly láàrin èmi àti yín okun ọmọ ìyá ó ti já mi ò fẹ́ rẹ́sẹ̀ yín nílé mi mọ́ láíláí ìyẹn ó ti cut ṣé wàá lẹ́lẹ̀kejì mo fún yín ní two days kí ni mo sọ two days gbogbo ètò ti ṣe láti jọ èmo dáṣì bó ilé tẹ́ bá mi wọ owó yẹn ṣe rí ṣọ́ọ̀bù tẹ́ gbé kalẹ̀ yìí pangolo tẹ́ gbé kalẹ̀ màá wá ti pa ṣe ti gbọ́ màá ti pa mi ò mọ̀ yín rí mọ́ nonsense kí ló dé ṣe fẹ́ pa mí ni. ọbẹ̀ ilé ìṣẹ́kò tó torí ẹ wo láti bí ìjẹta mi ò jẹun kò sọ bẹ́ẹ̀ nínú pọ́ọ̀tù mi. kí ló dé. kò sówó ni kò sówó ni kò sójà kankan nínú ṣọ́ọ̀bù mi ìgbà míì gan oṣù láàrin oṣù kan mo mà lè má lọ ṣọ́ọ̀bù jẹ mẹ́ta lọ sẹ́mẹ́rin ẹ gbogbo tá a wá ṣe fún ọkọ òun lónìí. ìrówó rajà sí ṣọ́ọ̀bù. bàbá àwọn olówó eléèlé onígbọ́múlé láńtà mo gbọ́ mò ń sáré káàkiri ni ah. wọn ò jẹ́ dé ṣọ́ọ̀bù ah. láàrin ṣọ́ọ̀bù gan láàrin àdúgbò ojú tì mí ah, ojú tì mí. má sunkún àbí èrè bá a bá ṣọ́ọ̀bù fún ọ tó o lò nígbò tí ẹ̀rọ owó rajà ṣọ́ọ̀bù ó ṣe mà bógun ṣiṣẹ́ bí ò ṣiṣẹ́ ọ̀dà ọ̀rọ̀ ló débi tó lóun ó dé dúró yìí kí lọ́ọ́ fẹ́ kí n ṣe fún ọ èyàn ò ní lẹ́ni ní mọ̀sán kọ́ máa ìpọ́n níwọ̀n bá a gbà tó o ti lé mi ajá lárúurú mọ́ kú lẹ́yìn ẹ̀ ntọ́ ọba fẹ́ mo fẹ́ kọ́ ṣàlàyé kí lọ fẹ́ ń ṣe fún ọ̀gá. ògùn owó ni. àbẹ́ ah, ah. ah, ìmọ̀ gbọ́ra bí oògùn owó ń ló pè tó ọ̀sẹ́nu kù ìwọ obìnrin àtẹ̀yìntọ̀ ìtọ́kùn igán gbọ́ tó dá lamba eré sọnù. kò sí táyà mi ò gbà o. bàbá bí mo ṣe wà yìí àyà mi gbà kò sí tí mi lè ṣe bí mo ṣe wà yìí ah, ah, ìyá ọmọ àtọ́jà máa lè yan ọmú gàrí sùn tí ìyá bá tó yà èèyàn á fẹ̀kùrù fọyàn gan mu ah, bẹ́ẹ̀ ni. rabi. ọ oh, bàbá. kó o lè bá a mọ̀ wípé mi gangan ni wọ́n pè ní gbífa kárídá ọmọ babaláwo bọ́ sápẹ̀lẹ̀ bí ẹni tí ń tọrùn bọ̀ wálé ayé ọ̀pẹ́ ẹ̀kúlé mọ́ yóò dùn tó láàrin ẹlẹ́yìn mo gbọ́ fatibiti rọ. iná mọ̀ bẹ́ẹ̀. iṣẹ́ ajé kan bẹ tí mo ṣe. ọ̀pọ̀ lórí ìrànràn tí mo kọ́ lọ́rùn bàbá mi àmọ́ ètò kéré ń bẹ díẹ̀. so o lè rí one thousand. ah ah one thousand wà àmọ́ mo fẹ́ fi san gbèsè èèyàn kan tí mo jẹ lówó ni mo dẹ̀ ní kó wá gbà nírọ̀lẹ́. Ah, eh, lọ́ọ̀rì dówó tiẹ̀ padà fún un ìgbà yòówù tó o bá ti rí one thousand ìwọ máa bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ó yìn mí n jẹ ọmọ tí ń pè lóògùn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ dúró bàbá ẹ ti bá mú one thousand yẹn sílẹ̀ atọ́gbàwọ̀ tí oògùn yẹn máa bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. <laughs> mo tún oògùn àìkú fún ọ ní òtí ìṣiṣẹ́ o ti kú náà ìwọ mú one thousand wá bọ́ bá dijọ́ kẹta kọ̀ wá gbàṣẹ́ lọ́ọ̀ a ti máa bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́. olódùmarè ó yìn mí láwo èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ah, ah. rábì àjọ. ìgbà bá ń gbá ni kárọ́jú o ìgbà sí mi. bá a bá pàjẹ́ tajétajé lajé jẹ́ ni àjà tí ọlọ́mọ́nú ìdólóòsà lọ́hùn bá a bá pàjẹ́ tajétajé lajé jẹ́ ni owó ńlá lára kó rẹ sí owó ńlá lára fi rẹ màálù ọ̀hún eré ọmọ aṣẹ́gilẹ́gbẹ́ ìwòrì ọmọ alápọ́lá sọ̀rọ̀ ọ̀gbègbè kan ọ̀gbègbè kan ìtòkòrí ìrókò lọ́rẹ̀ kọ́lé tí kígbe ajé tẹ́tẹ́tẹ́ tí kígbe ajé tẹ́tẹ́tẹ́ àjà tí ọlọ́mọ ń lókì dọ́lọ́sà lóhùn. ọ̀wọ́n ní bàbá wa ògòǹgò ní bàbá adé ẹlẹ́wì ní bàbá odò. owó tó mú wọ̀n rè ìwọ ti fún mi èmi sì ti parí iṣẹ́ tèmi fẹ́ ṣe sílá mo ti ṣe sílá iṣẹ́ tèmi bá wa rán ọ ní kò jẹ́ owó yìí ọ̀nà rèé fún èyíkéyìí arúgbó tó o bá rí kì í bá àjọkùnrin kì í bá àjọbìn tí ẹni kò fún wọn bọ́ ọ bá ti á fi lé lọ́kàn ni kò máa bọ̀ lọ́dọ̀ tèmi ní àyè ńgbà lọ́ọ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ọ̀kàrí ìgbà bá ń gbani kárọ́jú o ìgbà ṣì máa. là ó lòwó lọ débi pé gbogbo òlú káàkiri agbègbè ni wọ́n ti gbó ògbé ẹnìkan bẹ̀ tí ń jẹra àbí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. agaka lásà ọ̀tẹ̀mọ̀lìwọ̀ pẹ̀mọ́yẹ ọ̀tẹ̀mọ̀lìwọ̀ pẹ̀mọ́yẹ òdìgbò níyàngàn lọ́sàbá fún ọlọ́gbọ̀mọ̀sọ́ ń jó abẹ́rẹ́ rẹ̀ gbóró náà wọ́n pa kórógbójú ayé wọ́n gbé ayé korí omi oúnjẹ ọ̀ǹda pẹ̀lú ìsásùn ah, sí gbóná lọ. ìsásùn gbóná lọ. Rabi. Ọ̀jẹ̀ tán pátápátá nígbà tí ọba ìpín oṣù mẹ́ta ó ní owó débi tí èèyàn lówó dé bẹ́ẹ̀ ni mo sọ eh? èmi ni mo sọ rẹ̀ ah! ọjà wo mọ́ra wo mọ́ra. ẹ jẹ́ nítorí òkú tuntun. àwọn máa jẹ máa jẹ máa jẹ máa jẹ. ìjẹkújẹ ìṣèṣù ní nǹkan kan. tó o bá ń gbọ́ mo múra mo mú jẹ mo múra mo mú jẹ mo múra mo mú jẹ bá parun bá fojú kòkòkò nípa wọ̀gbẹ́ orí kan lè jò létí bí lẹ́gbàá orí wọgbó ajé o ajé o owó owó lálálà kó rẹ sí kájí òfìlè rẹ ṣe lù ọ̀là olù tó ní tolúwo fún ẹ̀mí ti gbọ̀nà àbámọ̀dá ò ní dá tí ọmọ ṣe ọ̀sẹ̀ tura ò ní tí ọmọ gbà áájẹ́ o. rábì rábì fowó ṣògo ní ọlọ́lá ọlọ́lá ẹja wọn sọ lọ́dọ̀ a ó mọ ohun tó tọ́. olùṣesí nínú òtánwó irọ́ bujẹ́bù máa ń ṣẹgbẹ́ àjà o. 오 ìyá yín kọ́ ọ̀hún ló bá pè bá ń pè wá láti tèmi yìí kọ́ ọ́ gbé wa tó yọra rẹ kúrò láàrin wa ah, ó ṣe gan-an. <laughs> àwọn pé ìfà eré ẹ̀kọ́ parí ni ṣé odò a máa gbàgbé orísun ni. Hmm. irọ́ o mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ o hmm. mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ pé àwọn pé hmm. ọ̀rẹ́ mi inú mi dùn láti rí ẹ. <laughs> àwọn ọmọ ń kọ́. àlàáfíà àjọdé ah, ah, ni. ẹjọ dé òkú wọn lẹ sọhùn. Hmm, ó yẹ mo ní dáhùn ọmọ mọ́ wọ́n ti ga gọlọsọ gọlọsọ dáadáa àwọn ọmọ ti dọ́mọ èèbó. mélòó mo bí tí màá bá ọmọ mi lẹ̀ sọ̀rọ̀ ṣé o ti gbàgbé pé ilé làbọ̀ sínú oko mi ah, ó di dòdò àjò dé mi. ok mọ. bẹ́ẹ̀ni ó wà dáa o ọmọ pé ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ò bàjẹ́ o. ọ̀rọ̀ wà fi wé. mọ́ọ̀mí. bí ìdè máa. ṣé àwọn ọmọ mi ò rántí? bébì mi tó wà ní ìyá mi ebi pa mí o ìyá mi ìsì ìjẹ́bọ̀. ṣé mo kó wọn láì kó oúnjẹ gan. ọmọ yẹn ti ṣe gọlọtọgọlọtọ bí eléyìí ẹ gbà mí. olówó eh, mo ṣe ń wo ah, àwọn oúnjẹ náà agolo tẹ́ ń jẹ wọn. ẹ ò káwọn ọmọ yìí lásà. mọ́mì yorùbá ọmọ yorùbá wà. Eh, eh, kí ìyá yín. Ah, ọmọ yorùbá gidi ti ṣe ni obìnrin yóò kúnlẹ̀ kí òǹbí rẹ̀ ọkùnrin Ah, ṣé wọ́n mọ sogidi ṣé wọ́n mọ mògì tí wọ́n máa gidan. pàṣírà ṣé òun gbogbo ibi tí wọ́n dárúkọ rẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ mi. bẹ́ẹ̀ ni. Ah, àjọ ò ní kú ọlọ́mọ lọ ǹjẹ́ wọ́n mọ̀ pé àwọn èèbó wọ́n ti ń wá sílẹ̀ wà tí wọ́n wà ń kọ́fà tí hmm. ń parí fún ọ tí ń ṣe gbogbo ẹ̀ tí ń kí bá tí ń gbogbo sí bí mo lè pè. Eh. Ọdún mo sọ fún wọn pé kó lè gbé ta. Ẹsẹ̀ wọn ó ló ṣe wà yóò lè lọ́pọ̀ yìí mo ṣe ní kọ́ ní ìdíkan tó kù. Fún wọn fi gbogbo ara kúnlẹ̀. Ẹ bàtílá tó bá di lọ́la. Make sure kó mú ọ lọ sí ìgbòho tó ń sọ fún mi. Ok ma. Ẹ ẹ ìwà gbọ́ eléyìí tí gbogbo ẹ̀ tí a wá gbogbo ṣé wọ́n ń fi kankan pọ́ǹpù ẹ̀ lọ́hùn ní <laughs> àdìbò lọ jẹ́. o ti gbàgbé pé bí àwọn aráalé bàbá wọn ṣe máa ń rí nìyẹn. ilé bàbá tiẹ̀ lòún lọ ṣáìsì tọ̀dọ̀ tí ẹlòmí fi ń wò wọ́n á rò pé bóun ló ṣe á wá dábàá yìí tí wọ́n bá ṣàti ń lọ bí oníwọ̀n lòun ní kí wọ́n mójútó wọn dáadáa o kí wọ́n náà wá wá bí okùn tọmọ fi fa àwọn bí ẹ mẹ́ta ti tọ́ bí ẹ ti ní bí adìẹ gólóbà ti gbogbo ẹ ṣe bẹ́ẹ̀ wọ́n rò pé wọ́n ti gbó ni o wọ́n mọ̀ pọ̀ ọ̀gùn wọ́n pọ̀ pọ̀. mọ̀ lẹ́sẹ̀ ó wà lọ yanyanyan àbí wà kọ́ lọ́mọ lọ́lọ́lọ́ ọmọ bíi tá a lọ. ọmọ pé ẹsẹ̀ òsì ọlọ́run là ń bẹ̀ sí. ẹ dúró ká tó máa lọ. ta ló gbéwé mi lẹ́yìn kò lè. ewé. ewé kọ́ mi báyìí. èmi ò gbéwé o. ó gbéwé ọdẹ àwọn ń tọ̀hún kì í sán fèsì ó ń tọ̀. mo gbéwé. ó gbéwé. mo gbéwé. kí ló wá dé tó ń kúrò tẹ́lẹ̀ ṣé mo ní òde bíi ewé mi ọ̀ya bàmú wẹ̀ ìgbà tí ìyé jìde ní kò sí wípé táwọn èèpọn ẹ̀kọ́ mọ́ ló jẹ́ kémi ò gbé fún wọn. lójì ó gbé kì í ṣe wàhálà lèmi ṣe tí mo gbé wálé ọyá bá mọ́wó rẹ̀ sẹ́. owó owó kọ. àbọ̀ lèmi gbà. àbọ̀ lọ́gbà. Hmm, ẹ wo ọ̀rọ̀ rẹ̀ àbọ̀ abá ni àlọ́ ni tèmi báyìí àbọ̀ ń bọ̀ wà bọ̀ ṣé o ti gbọ́ sáà ń ṣó orí wọ̀ lọ́mọ ọbẹ̀ o tó ń ṣorí bí àgbọn ṣòbò ṣáájú. pé nǹkan ti wá da aládùúgbò ọ̀rá yìí kí wọ́n sọ̀rọ̀ ọmọ tí ń gbóúnjẹ ọmọ bọ̀ sí ọmọ fi báyìí. Ọlọ́run ti dá a rí. èyí tó wá wọ sọmọdọ̀bọ yìí. sọmọdọ̀bọ kọ́ òun eégún wọn pè mí. eégún lélẹ̀. eégún alákọ̀wé. ẹ wo bí òṣìṣẹ́ báńkì lè tọ́tẹ̀lé wọn ti kẹta yìí. ní mú ẹ lọ bóyá wọ́n fẹ́ lọ yáwó ni. ṣé tó fi òkè tó fi Ah, ah, ah. Are you blind or something? What is Èmi ọmọ. You don't even know. I'm very sure they are crazy. Are you blind? Ẹ wa lórí ilẹ̀ bàbá wa tí wọ́n bí wa sí àsọ̀rọ̀ ẹ tí wọ́n lá pláǹtì. má wo má sọ̀rọ̀ má sọ̀rọ̀ jẹun fún ọ lẹ́sí ọ̀rọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ogun wọn lẹ́kọ̀ọ́ ìwọ ẹlẹ́rù fìsànfìsàn àyà ní fi ọ ìṣèjì ọ̀tẹ̀rù fún ọ ọlọ́wọ́ sọmọdọ̀bọ tó wọjá tọ́sábẹ́ rẹ̀ ẹ dúró ná ṣe bó sì ṣe báńkì nìwọ ṣé wọ̀nyẹ kọ́ ọlọ́pọlọ àti ẹ̀gbẹ́ ìtọ́wọ́ sọmọdọ̀bọ lọ́sàn-án gan tiẹ̀ ni mo mọ̀ pé ò lè lọ́rọ̀ rẹ lẹ́nu. ọ̀rẹ́ sọmọdọ̀bọ kọ́ yìí eégún tó ń bolo lélẹ́yìí hmm. ẹ̀kú lókù tí o gbé sórí kò di lábala. ẹ rí pórí yín ò pé ah. rárá ẹni sùúrù ṣé ẹ rò pé àgbọ̀ Yorùbá ni ẹ sọ fún mi ta lẹni tó bí bàbá ńlá kù bàbá ńlá yàláyàláyàlá yàdá ah. dì mọ́ mi yín bí báyìí nínú ìlú yìí kí lẹ já mọ́ mo bẹ̀rẹ̀ ní o. Eh, dọ́dọ́dọ́ ṣé ẹ̀ máa ń kan ládàá dá tẹ̀sán lẹ́nu ni ṣé ẹ̀ máa pọ́ máa gbajúmọ̀ lẹ́ ń bá sọ̀rọ̀ ni ah. ṣé ẹ̀ ṣe wátawátá ẹnu ẹ lójú ni. eléyìí ọmọ gbajúmọ̀. bẹ́ẹ̀ni ẹ lójú ẹ fi mọ̀ràn wò ni ah èmi kẹ́ ń bú ah rabi eléwé lẹ́ ń bú ẹ ti bú yàn. you just call my mom rabi eléwé. èwo ní jẹba ara abo ni. mú mi sì ti wà lẹ́yìn pé ni rabi eléwé àbí. ọ̀rẹ́. Oh, tí ni mò ń gbé fún kiri ní ọjà báyìí òun ni sample yẹn tó pètè everybody kọ o báwo la ṣe fẹ́ ra sọ ẹ báwo la ṣe fẹ́ ra sọ ẹ ọ̀rẹ́ mi náà kò jọ tètè bá mi ọ̀dà fún. ọ̀dà èwo ló ń sọ nínú ẹ̀ ṣé lè tí mo ní kó wá já sí ṣọ̀bẹ̀ àbí eléyìí tí mo kàn sẹ́ndì sórí whatsapp ẹ nìkan. ẹ ẹ tó sẹ́ndì orí fóònù náà ni ibi fóònù tó bá mú bọ́ náà ni ó ní mo ń gbé kí inú ọjà ni ah, ah, mo pariwo rẹ gan àwọn ọ̀pọ̀ láàrin náà mo fi ń mí. adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ ah, kò dé máa wo iṣẹ́ ọlọ́run o títí ọ̀tún máa ṣe é dé máa dé. Oh, ṣe lásìkò. What happened? Kí ló ṣẹlẹ̀? Talk to me now. Kí ló dé? Mummy, I met one guy today wọ́n ń pe mọ́mísì mi ní rabi eléwé and i was trying to tell him that you are rabi aláṣọ the next thing tó bọ́ bọ́ yẹn máa ṣe bá wọ́n gbá etí mi ní straight. kí ló bẹ́ẹ̀ rí o ó gbà ẹjọ́ ọmọ mi ẹgbẹ́ mi ò kí ló ṣẹlẹ̀. owó tí wọ́n tẹ̀wọ́ pọ́ọ̀rẹ́ mi ní rabi eléwé rabi aláṣọ mi ní rabi eléwé lágbára ọlọ́run ẹ jọ kí ni kọ́nà náà kí ló ṣẹlẹ̀ kí ló dé. mo fi ẹ̀sọ́ ẹni pé ó kọ́ dúró kó owó wa ni ah, kó tẹ́lẹ̀ ṣe kọ́. sọ fún mi kí ló ṣẹlẹ̀ ó kọ́ ọmọ mi jáde ta ló tó bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ tó ná ọmọ mi nílùú yìí kí ni wọ́n wá ń ṣe. mo ṣètò ẹ láàrin àwọn méjèèjì náà. kí ló ń ṣe sọ fún mi. mo ṣètò ẹ láàrin àwọn méjèèjì ni mà. mo ṣètò ẹ láàrin àwọn méjèèjì. ṣe bẹ́sẹ̀ ni mò ń wò yìí. apá ẹ̀dẹ̀ ni mo ṣì ń wò yìí. wọn ò dẹ̀ ìjọ ẹ lójú méjèèjì bọ̀ sílẹ̀. ó dáa mo ti gbọ́. ọjà ṣàlàyé fún mi. ibo ni ìṣẹ̀lẹ̀ yín ti ṣẹlẹ̀ gangan náà. ibo ló pẹ́ mi mà. àwọn ti mú ọmọ mi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lu àwọn ọmọ mi. ó yá mo fẹ́ kó o bá lọ síbẹ̀ sí i kó tó dé bẹ̀ ọlọ́pàá máa bẹ́ẹ̀ lẹ̀ wọ́n bí o mo fẹ́ kẹ́ ẹ make sure wípé ẹgbẹ́ wa bá níbí ìsíjà òkú ẹ̀ àbí àṣẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ. ayé ni wọ́n tẹ̀gbẹ́ débi ayé ni wọ́n gbé débi. ọ̀sán ní tewúrà ọ̀sán ní tẹ̀sùrù tẹ̀sùrù. ìbábábálàbá bẹ́ẹ̀ tó fẹ́ borúkọ mi jẹ́ tó sọ wípé ìwọ rábí eléwé. èmi ò fún o ìyá àtèmi ní jẹ́ rábí eléwé o. ṣé ìwo ni ni òtó wo ni ni àbí wòyàn ni òtó wòyàn tó wá wò mí títí tó wà ọmọ mi títí tó wá ní àwọn ìrànjú lọ bàbá la bàbá ìgbà tí ni kẹ́kọ̀ọ́ wọ́n wọ́n wọ́n dínú ẹ orúkọ wọn láti lù ọ́ máa ti sábẹ́ ẹ̀rọ wọn olùmí olùmí mo ní ọdún tí mo mi sọ́jà ìgbé mi ní pọ́bílì mo tó ń pè kàn mí mo tó tó fojú mi lẹ́yìn oṣù méjì máa wà gbálẹ̀ mo tó tó fojú mi rí akíndéwé nìyọ ọmọ yìí jẹ lọ́dún ti pẹ́ ìyá rẹ̀ sì ni kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán àkókò ìyá rẹ̀ ilé ẹ̀ má ṣe èèyàn o wọ́n bí eléwé làwọn ń jẹ gbogbo ayé mọ̀ wọ́n sí kò wú o kò ti parọ́ ọ̀dọ́ rẹ̀ ni. ọgọ ìyá tèmi ra bí eléwé èmi ò mú yí. ẹ ní sùúrù o a mọ̀ pé kí ló sọ sí ọ̀rẹ́ mi mm. akín ni mo mọ dáadáa. ẹ ẹ̀gbọ́n náà ṣé nígbà tí ìyá tiẹ̀ wá jẹrà bíi eléwé ṣé wọn wá mọ ìyá ẹ nílùú ìbí èmi bó ṣe mọ̀ mí ni. ìwọ ni wọn mọ wọn ọmọ ya bíi tiẹ̀ bíi títí ẹ àwọn ọmọ ya rẹ tó wọ o. ó dáa náà má bínú àmọ́ ni ẹ̀yọ́ ọlọ́pàá ẹ ṣe fún mi inú mi dùn wípé ẹ ṣe iṣẹ́ ibi iṣẹ́ àti má ti dùn ún pa mi. ẹ ṣe ọ̀yẹ́ ọlọ́pàá wá ń bí kó máa rìn jẹ tó yàgbẹ́ sára lọ sínú ilé lọ́ba ní pé báyìí rẹ̀ wá orí oṣù orí ẹ̀bí orí bí orí nǹkan bí òòrùn ẹ̀rọ mọ́ mi. bí ayé náà láti ń bẹ́ẹ̀. ẹ lówó wà lọ sí wà lọ sí ọjọ́ tẹ́kọ̀ọ́ mọ́ ó lè gbèrègbè mọ́. màmá àjòyè arónífín ògìdó òní ṣe bàbá kájà ó débẹ̀ lọ gẹrun òfin tó dé eégún náà ṣòun ló dé ẹ. wà ní situation ọmọkùnrin yẹn. ṣé ọmọkùnrin tó wọn náà mọ àbí nǹkan. madam nice o ọlọ́run o believe pé ìgbà tí madam ló tọrọ báyìí ó dẹ̀ compensate ọmọ ẹgbẹ́ twenty thousand. Ah, bá ti kó lọ mú yẹn wá mo dẹ̀ mọ̀ pé ìyá ni kó lọ mú wá yẹn a ah, ọmọ yẹn máa gbèrò láà. Ah, olówó bíi ti madam ó ṣọ̀wọ́n tí o mọ̀ pé ń gbàtà ti wà ń bíbáyìí náà madam ṣe ń tọ́jú wa nìyẹn. nígbà tó di ìwà sọ̀rọ̀ tẹ́lẹ̀. kó báyìí ó gbọ́dọ̀ pẹ́ tó bá pẹ́ máa ju náà yẹn ní ó mọ̀ mi. rábì ló kọ mi táwọn èèyàn tó máa ń pè mí ní rábì eléwé rábì eléwé. rábì lórúkọ tèmi náà àmọ́ rábì aláṣọ ni tèmi gbogbo àwọn ìran mi káàkiri àgbáláyé aṣọ làwa máa ń tà níran tiwa. gbogbo èèyàn ló mọ èmi náà ní rábì eléwé ewé nìran mi ń tà ewé ni gbogbo ìran mi pátápátá ń tà tọ́lá wa lóko ewé lọ ni bàbá bàbá mi ewé ni ìyá ìyá mi ewé ni ń tà ìgbà gbogbo ràn mí wá ń tewé kí ló dé tèmi ọmọ ò ní ta. gbogbo ayé ló sì mọ̀ mí. ìyá ìyá ẹ gbọ́ kankan ṣe rí wọ́n máa lọ bá mi ní owó tó kọ owó ẹ má ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìlú ní ìbéèrè. àwa tóbi èèlò tẹ ti báyìí. mọ̀mọ́ mọ̀mọ́ poríire òkú bí iṣu mẹ́wàá báyìí mẹ́wàá báyìí ó jogun. twenty thousand ni wọ́n sọ. ó wà nílé dìgbédìgbé fún mi báyìí. náà ti rí rí ah. nínú ewé tó ń tà ah. ṣé wàá rí ìyá wa mo máa fẹ́ ṣe nǹkan kan torí pé ọlọ́run ò wá ní para bí aláṣọ dàsí ó dira bí eléwé ṣe rí orúkọ tẹ́yìn jẹ́ yìí ó ń dòtí orúkọ mi ìyá wa bẹ́ẹ̀ ni nítorí wípé rábì aláṣọ ti tèmi gbajúmọ̀ ni mí láàrin ìlú kò síbi tí wọn ò ti mọ̀ mí gbogbo èèyàn ló mọ̀ mí rábì aláṣọ o rábì aláṣọ o rábì aláṣọ o àà kọ́ wa máa tún wá máa gbọ́ pé èèyàn kan jẹ́ rábì eléwé torúkọ títí ẹ̀yẹn wá fẹ́ máa dọ̀tí orúkọ mi mo wá rí wípé kò dáa tó bẹ́ẹ̀ ẹ wá mo tí mo wá fẹ́ ṣe ṣé rí orúkọ títí yìnyẹn mo fẹ́ kẹ́ bá mi yí padà ẹ dúró o ẹ dúró o ẹ dúró ẹ gbálàyé mi o ṣe rí tí owó bá dé kò sí tí ò lè yí padà o ṣe ríra bí eléwé tẹ̀yìn jẹ yẹn ó lè yí padà kọ́kọ́ máa sọ pé ah olówó o olówó o olówó o rábíà kọ̀ kúrò nínú ẹ̀ nítorí wípé mo fẹ́ fún yín ní owó tó tó owó tẹ́ máa fi yí orúkọ yín padà ẹ máa wá gbàlàyé mi mi tí ṣàlàyé mi tán o ṣé rí owó tí mo fẹ́ fún yín yẹn màá tún fún yín ní fóònù gan pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá pè yín ní rábí ẹ máa fọlọ́pàá mú wọn ni nígbà tẹ bá máa fífi èèyàn bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún sí police station nínú wọn wọn ò ní pè yín nira bímọ. tí wọ́n bá ti lọ mú checkbook mi wá sí ti bá ti fún wọn ní check twenty million naira orúkọ rábí eléwé yẹn mi ò fẹ́ gbọ́ mọ́ wọn ò ní pè yín ní rábí eléwé mọ́ torí pé orúkọ tó pè yín ní rábí eléwé yẹn ó dọ̀tí orúkọ ti tèmi èmi rábí aláṣọ kan yóò ìmájì kí àwọn èèyàn máa wá sọ wípé èèyàn kan jẹ́ rábí eléwé máa dọ̀tí orúkọ mi. ẹ ẹ ẹ dákun máa kí wọ́n kó ọkọ̀ tí wọ́n rẹ́ fún. Ah, fún mi lọ́rọ̀ sọ ẹ máa lẹ́ òye olè ìjọ olówó. kí n má jẹ́ra bí eléwé mọ́ mò ń kódọ̀ ti bá ọkọ rẹ̀ ojú mi rọwọ́ ọ̀rọ̀ mọ́ irú ọwọ́ òfòwò lẹ́ni bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ mi ò má jẹ́ra bí eléwé mọ́ tọ́jà pé bàbá mi lọ́sọ̀ mi lọ́kọ̀ àti ìyá mi wo owó tó ní kọ́ máa gbáyé rẹ̀ mo fẹ́ owó rẹ̀ bá a bá bọ́ lọ́wọ́ rẹ̀ tá a bá yọ ebi ò lè pa ni kí n kọ́ ọkọ tèmi dà torí owó tó ní ẹ máa ní ọmọ. àfẹ́wọ́ yín ẹ máa mọ́wọ́ yín lọ. ọ̀sẹ̀ mọ̀ sí jẹun.

àfà ló ìtúsẹ̀ jẹ́rìí ọmọ jẹ́rìí jẹ́ kí látó gbà bọ́ṣọ̀ tí wọ́n small ń bí owó small one ogún small lẹ́gbẹ̀ẹ́ yìí kéèyàn máa gba ìmọ̀ hmm. fúnra ọlọ́pàá ilé wa sọ fún ìyá ń pé àtẹ́sẹ̀ ni ní bù. ìyá rẹ̀ náà ń jẹ́ra bí lọ́ba ní kí n má bínú ọ̀sá fún mi lówó ọba ní pè ìyá mi wá mo wá pè mọ́ mi lọ bá a ṣe dọ̀hùn ọba gbowó ńlá ọba gbé jáde fún mọ́ mi. owó kí a. bí màmí náà ti kọ́ ń wò nù owó kí lélẹ́yìí lọ́ba ní ẹ tẹ bá rẹ́ni tó ti pè yín ní rábí tó ti fi wé kún un ẹ̀fọlọ́pàá mú ẹ̀ ń dọ̀tí ọkọ mi. òfò ni ó ṣe níbi ọ wà lọ́hùn. àmín. rábí táwa ti ń jẹ́ kí wọ́n tó bí ìyá láyé tí ìyá tiẹ̀ ti ń jẹ́ tóun wá dé tí à ń pé ọmọ jẹ̀rẹ̀ àbí mọ́ ṣèyá rẹ̀ wá gbowó àbí. ẹ jẹ́rìí àbúrò ni. <laughs> mo jẹ́ ìyẹ àbúrò tí mo ní kò ní gbàgọ̀ jẹ nígbà tí irú ẹ bá dé lọ́sàn-án kan òru kan tó wá pé àgbọ̀gbọ̀rú ẹ̀ wọ́n sì lówó yóò sì máa tì wọ́n tì kú tì. Eh, eh. Eh, ewé tó jẹ́ pàwọ́ ń tà àṣìṣàdédé máa tẹ̀kọ́ kọ́ máa wò ó ewé yìí nìkan ni àdá a sì wá ń tẹ ewé ọwádìí àkókò kan ní ọba sáfẹ́rẹ́ fáwọn tí ń tẹ̀kọ́ tí ọ̀wá sẹ́ni tí ń pọ̀kọ́ táwọn èèyàn wá ń sọ fún ẹ̀kọ́ wálé eléwé àwọn tẹ̀kọ́ ni wọ́n bá ní kásárìgbọ́ náà bá sì sùkọ́ àbá sùkọ́ fún wọn àtìgbà náà lọ́ba tún ti di gbajúgbajà tó di pé àwa náà tán ń tẹ̀kọ́ tí gbogbo èèyàn sì ń rà ó tún wàá búrẹ́kẹ́ fáwọn ẹlẹ́kọ̀ọ́ náà pé ah, títà tá à ń ta ẹ̀kọ́ ọtán bùkọ́rọ̀ àjẹ wọn ni owó hmm. ìwọ tí ń wò yìí lágbára Ọlọ́run lágbára àwọn tó nílé ayé ìwọ náà tẹ̀kọ́ ọ tẹ̀kọ́ dàgbà ọ tẹ̀kọ́ kú ni ọ tà lówó lọ́wọ́ atọ́lẹ̀dọ́lẹ̀ àtìrìnàdìrìn rẹ̀ ọ tẹ̀kọ́ inú mi ti ẹ̀dùn sí gbẹ́gbẹ́ kan mo bá lọ ní àtẹwé. ojú òtí mi láti jẹ́ bàbá ẹlẹ́kọ̀ọ́. <laughs> èmi náà sì ní rojú àti ìdáná. ẹnà kì í ẹ̀jẹ̀ kọ́. lande lande. <laughs> Mm. bàbá o. Eh, ojú òtí mi láti jẹ́ bàbá ẹlẹ́kọ̀ọ́. traffic wà lọ́nà ni. ṣé wọ́n ti mọ̀ pé traffic máa wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ kó ti tètè kúrò ní. àmọ́ ẹja àmọ́ wọn traffic ju wa ìṣe máa fi ní àmọ́ sọ́ọ́lì. o mọ̀ wípé kò yẹ kí n máa dúró sí rubik kí n máa pẹ́. how far. àmọ́ a ti parí iṣẹ́ a ti parí iṣẹ́ clean job la ṣe máa máa. oríṣiríṣi. àmọ́ ẹ̀rẹ̀ I trust you. Ah, clean job la Ah, mama, mama, sọ́ọ́lì. i trust àmàwà. ẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fọkàn sí pé mo máa ṣe mo máa gbé cash wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Ah, mama, mama, tips náà pàṣẹ àwọn ọmọ àṣẹ. màmá màmá àwọn boys wà tá a ah, ah. mama. Mama, mama, mama, mama. màmá màmá má wọrí má wáyẹ kó tó débi tó ń mama. Mama, mama, pàṣẹ máa mama, mama, gbàùn gbàùn. mama. oya màmá màmá oya màmá. Okay, my dear. Charlie, Charlie, Charlie. lẹ́ o. ẹ káàsán o. ẹ káàsán. orúkọ tèmi ni ọláyíwọlá maruf láti iléeṣẹ́ ládìlé press láti wá a gbọ́ pé màmá wa rábí ṣaláìsí àwa ni ká wá béèrè orúkọ tó ń pa o. rábí ti kú o wọ́n pa rábí. bàbá orúkọ mi ni oyinkanṣọ́lá láti Ojúpalógo television. ṣẹ́rí a ní àwọn ìbéèrè tó pọ̀ tá fẹ́ bí bọ̀ condition tá a bá yìí a nílè béèrè àwọn ìbéèrè tó pọ̀ mọ́ ṣóyè so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ní account number tàbí number so that àwọn èèyàn máa lè pè yín fún ètò ìsìnkú àtàwọn tó bá fẹ́ ràn yín lọ́wọ́ fún ètò ìsìnkú wọn á lè bá yín send owó sí àkáǹtì mi. mọ̀lẹ́kàjì o mọ̀lẹ́kàjì wo ni nọ́mbà o wọ́n ti kọ́ ọ́ bí wọ́n ti. <laughs>

আমি যাই বলতো মা হবে I revoke this in Jesus' name. Eléyìí ò ní jẹ́ portion ti tèmi. Èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ ní tèmi. Àwọn wo ló wá ṣe irú iṣẹ́ báyìí? Oh, you don't understand. Ìgbà tí mo rí àyà mi ń jágun eré eré tí mo gbé wọlé ni because mo wò pé no no no kò lè jẹ́ pé èyí ni mo ń rí as in ojú mi kàn ń ṣú ni I can't hold it. Bọ́mú yẹn rí yìí. Ah, mi, you no die, help me.

mọ́mí ẹ ẹ bá mi gbé wọn ti wù ká fagiyè sùúrù tó èsùúrù ṣì máa ṣẹ́kù àdúró tolúwa ọba kì í jogún ọ̀fọ̀ àdúró tolúwa kì í jogún ọ̀fọ̀ ọ̀rẹ́ ó dájú ìmọ̀lẹ̀ àtàn ó dá mi lójú gbangba lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ̀lẹ̀ àtàn. ọjọ́ àdùbàlẹ̀ rántí àdánjogún balẹ̀ ràn lẹ́ rántí alágídí ọmọ ọlọ́ọ̀lú èbó òde òjé mi màmá. epo egusi mi ti dohun àìjírí mọ́ ọwọ́ afẹ́lá káàkiri ìgboro rabi ngba tó fi kó sí yìí sọ ọmọ pé mo sọ fún ọ owó yìí ọ rèé fún èyíkéyìí arúgbó tó o rí kì bá dọ́kùnrin kì bá dóbìn tí ẹni kò ti fi lé ni mọ tèmi ní àyè lọ́ọ̀ mi ọ̀kàrì ọ̀kàrì. àbá ah, ń gbani kárọ́jú o ìgbà ṣì máa gbani. àsìkò ẹ̀dá láyé o ó wà lọ́wọ́ olúwa ẹ bá ṣe kìràkìtà kọlu rélùwéè. mọ ọmọ yẹn la ó ti má wà là mò ń roko mo fẹ́ lọ mú ohun tí mo fẹ́ jẹ ni ah. ẹ ṣeun ẹ bá ń kílé. bá ẹ wà ah, èmi náà lágbà ń lè mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ ṣàpọ́nlé àgbà mo gbọ́dọ̀ mm-hmm. ṣàyẹ̀sí ẹ̀jẹ̀ ń bá yín wà kọ̀ọ̀kan. wà nǹkan ẹgbà ilé. owó ńlá odidi owó mà ni <laughs> odidi owó mà ni <laughs> ah, èèyàn ńlá méjì ló tún wà ń bẹ̀ ẹ gbà mí ó sì wò mí ṣùṣù ọ̀ṣàánú mi ọ̀tá ń lọ rẹ̀. gbogbo ohun tó ń fẹ́ nílé ayé ẹ̀ lọ́dọ̀ wọn ṣe àṣẹ bó bá ṣe ń lù báyìí yóò máa dún. tó bá ti ń le báyìí ọmọ àbá ni àṣẹ gbogbo èròǹgbà rere lọ́kàn rẹ̀ yọ ọjọ́ àṣẹ àṣẹ ọmọ wa tọ́jú wọ náà láì mọ̀ nírí ó sì ọkọ mi. bọ́là olùbí ẹlẹ́wẹ̀ odò tọ́là tán àmọ́ rẹ̀ náà sì là ọ̀la tìrantìran èmi ni mo sọ bẹ́ẹ̀ fún un àmọ́ ìkìlọ̀ péréte kan bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣe fún ọ bẹ́ẹ̀ ni mo kọ́ a máa lápẹ̀rẹ̀ àpéjúwe sí lálágbẹ̀dẹ rọ̀ ẹni tó fún lówó òun ìwọ rẹ ẹ gbọ́dọ̀ fojú rin júmọ o ẹ gbọ́dọ̀ rìn náà pàdé débi tí ọbọ náà ń lówó. bàbá ìrú ti bà mí mi ò mọ ìyá yẹn mo kò pàdé wọn ni mo dẹ̀ fún wọn lówó yẹn. obìnrin ni. obìnrin ni èmi ò mọ ìyá yẹn kódà mi ò rí wọn rí so kò sí bí mo ṣe fẹ́ rìnrìn kò wọn. Hmm um níwọnba ìgbà tó o bá ti rìnnà pàdé pẹ̀lú ẹ̀ tí o sì nánú owó rẹ̀ abúṣe ti bùṣe. a gbọ́dọ̀ fojú rẹ̀ rárá. Hmm. Ah, ah. bàbá ṣẹ̀rí ìyá tí mò ń wò yẹn tó bá wá pẹ́jù táàrírú ẹ̀ rí bóyá wọ́n lè lọ́dún kan mo ti darúgbó kódà tàtẹ́gùn bá fẹ́ jù gan wọ́n lè kú. <laughs> o ti tán náà. ẹ wá mọ ohun tí màá wá sọ fún yín kódà ṣe bẹ́ẹ̀ sọ pé owó máa dé. Ah, mo kúkú lè travel bíi ọdún mẹ́wàá sọ́dún mẹ́fà kí n fàyélẹ̀ fún wọn. èmi mọ̀ pé ọgbọ́n burúkú ń bẹnu àtàrí rẹ̀ o ti súnmọ́ gbà débi pé o ti mọ̀ sí àgbà o ti bá àgbà jẹun ọ̀là ó lòwó lọ débi pé gbogbo òlú káàkiri agbègbè ni wọn ti gbúrò pé ẹnìkan bẹ ti ń jẹra àbí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. orí báyìí ìwọ lọ farabalẹ̀ ọ̀yà rẹ jẹun yóò tó ń wá bẹ́kùnbẹ́kùn. o dé tán wà ń fẹ́ lákàkí ó ṣe kò sírù rẹ kò sírù rẹ kò sírù rẹ. mẹ́bí mo sọ fún ọ obìnrin tó fún lówó dọ́kìnní ànámọ́lẹ́ gbọ́dọ̀ fojú rinjú mọ́ àmọ́ ń gbò tí pé òsírù rẹ ara rẹ fàjọ gòdì síra rẹ lọ́rùn ọwọ́ àfẹnu pẹ́kẹ́pẹ́kẹ́ ẹ́ wọ́n wá ń gbé ọbọ̀ ń gbé owó wà lọ́ọ̀rẹ́ tó gbádùn dáadáa wọn ọ̀wá wá o ti á kegun ni. o léèyàn ni o mo fẹ́ bi ọ wípé to dara dára bíi eléwé ńlọ dáwọ̀ọ́rá bíi tíwọ̀ wo na ta tán le bá a se wáyé páàrí láàrí ọ̀tán ọ̀kan ju ọ̀la òfìdí jálẹ̀ ọ̀sábùjá lọ́wọ́ ibi tí ẹ gbé ọ wáyé kò sí tí mo lè ṣe sí ìhà ẹ̀kọ́lẹ̀ mẹ́rin ọ̀bọ̀ ẹ gbé